الحديث الواحد والتسعين بعد ثلاثمائة وعن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل مع الرجل أزكى من صلاته وحده وصلاته مع الرجلين أزكى من صلاته مع الرجل وما كان أكثر فهو أحب إلى الله عز وجل رواه أبو داود والنسائي صححه ابن حبان وعن أم ورقة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم أمرها أن تؤم أهل دارها رواه أبو داود صححه ابن خزيمة وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم استخلف ابن أم مكتوم يؤم الناس وهو أعمى رواه أحمد وأبو داود ونحوه لابن حسان عن عائشة رضي الله عنها وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا على من قال لا إله إلا الله وصلوا خلف من قال لا إله إلا الله رواه الدار قطني بإسناد ضعيف àwọn àdìsí wọn dá lórí ohun tí à ń ti ń bá láyé rẹ bọ̀ látẹ̀yìn tó náà ní apá kan nínú àwọn òfin eléyìí tó rọ̀ mọ́ sọ̀látù jamaa. àdìsí alákọ̀ọ́kọ́ lónìí lọ́jọ́ àdìsí Ubay ibn Ka'b radiyallahu anhu. wọn lánàá bí wàá kí àtúrò náà wà kó máa bá a sọ pé. صلاة الرجل مع الرجل أزكى من صلاته وحده كما في صلاة صلاة كمين wọ́n ti bẹ́ẹ̀ fún ọdún méjì irú sọláàtì bẹ́ẹ̀ ọlọ́lá ju sọláàtì téèyàn dání kàṣe lọ ọlọ́lá ju sọláàtì tí ènìyàn dání kàṣe lọ. eléyìí ń tọ́ka sí pé kẹ́ bó ti wá nínú hadith eléyìí tí imaamu al-Baihaqi àtàwọn míì gbé jáde fi al-ithnani as-salati jama'a ithnani as-salati jama'a ẹni méjì máa fẹ́ sọ láti lè máa ṣe jama'a ni wọn ẹni méjì ti tó ní jama'a bẹ́ẹ̀ náà ló wá nínú hadith Malik. ابن الحويرث رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم صحيحين nígbà tí àkókò sọláàtì tó bá tó pẹ̀lú ẹ̀zẹ̀nu àhàdókòmá wọlé ọmọ àhàdókòmá. kẹ́nìkan nínú ẹ̀ méjèèjì kó pèsè fún sọlá kẹ́nìkan nínú ẹ̀ méjèèjì ó sì sè má. ó túmọ̀ sí pé ẹni méjì àbí tí wọn bá ti tayọ méjì wọn ti di kí nínú sọlá wọn ti di jama bẹ́ẹ̀ náà ló wáyé nínú hadith eléyìí tí alimami Tirmidhi tí wọn gbé jáde àtàwọn míì wọn lọ sọlọ lọ àrùsọ wọn parí sọlá tó bọrọ lọ́jọ́ kan ẹnìkan wá dé lẹ́yìn tó ti parí sọlá ṣé ìwọ lágbájá kí ló mú ọmọ wà á ti sọ láti pẹ̀lú ájẹmà ọ̀tá wí ó tó ìdí tó ń fi lè wá sí masjid láti wá sí jẹmà alákọ̀ọ́kọ́ yẹn. ànábì sallallahu alaihi wasallam wọn sọ fún àwọn rẹ̀ pé mànìyẹ tẹ́jìrù màá hàdà mànìyẹ tọ́sọ́dàkù àlà hàdà ìwáyà méjì ìwáyà kan ní sálẹ́ ní tí ọ̀bẹ lè dówó pọ̀ yẹn kíta lẹni tí ọba dòwò pọ̀ kárẹ́ nìkan tí ó volunteer láti pẹ̀lú rẹ̀ ti sọ láti yàn tó náà fi dìbò ní ládàá pé ó fi tiẹ̀ náà ní kíni níjàmá tani ọba dòwò pọ̀ nínú rẹ̀ wá àgbèjì màá ní ẹ̀tọ́ sọ́dọ̀kọ̀ àdáhàdà tálẹ́ni tí ó ti sàrà àfẹlẹ́ tálẹ́ni tí ó ti sàrà àfẹlẹ́ tẹ́lẹ̀ yẹn fi hàn wá pé ẹni méjì orí wọn ni jama ti bẹ̀rẹ̀ nínú sọlá rẹ́là ti sọ pé àdìsí táwí káyìn wọ́n tọ́ka sí gbogbo fìṣẹ̀rí àwọn pé nígbà tí àwọn kan ọba bá sọlá pẹ̀lú ìmáàmù ìmáàmù tá a ti mọ̀ fún mọ́sídìí yẹn wọn ọba sọlá tó pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ nítorí pé wọ́n lérò fáwọn òní kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n wọ́n gbìyànjú ọba bí pé wọ́n tó sálù alásán oṣù lálù alálára ni wọ́n ti sálámù. àbí kọ́ jẹ́ pé bọ́yọ̀ oorun bọ́yà kankan ló gbé wọn lọ tí òjò kan bá sọ náà ìdíwọ́ tó ká pẹ̀pẹ́ ṣẹlẹ̀ àgbà wọlé kò sí tó burú káwọn náà kí sọ láti wọn ní jọ̀má jọ̀má kejì àbí jù bẹ́ẹ̀ lọ lópin ìgbà tí ò bá ti jẹ́ jọ̀má fìtínà lópin ìgbà tí ò bá ti jẹ́ jọ̀má fìtínà apáta nínú àwọn olùmọ̀ wọ́n ní àdìsí tó sọ pé ta ni ó ti sàrà àfẹlẹ ìdáná àfẹlẹ ìdówó pọ̀ wọ́n ní sẹni kàn tọ́ka sí wípé ẹni tó pẹ́ dé yẹn sọláàtì tó ṣe ó ń ṣàfihàn fún wa bó ti ṣe tọ́ kẹ́ni tí ń kí ọ̀ràn àyàn kẹ́ni tí ń ṣe sọláàtì tó jẹ́ ọ̀ràn àyàn kó sẹ́ni tí wọ́n ti sọláàtì náfìlà lẹ́yìn ẹni tí wọ́n ti sọláàtì náfìlà ìyẹn tó bá ti pé ẹni dáná bíi níta ni ọbẹ̀ lè dówò pọ̀ nínú àwọn sàbí tó ti ṣe sọ láti pẹ̀lú àdébù sọ̀rọ̀ lọ́wọ́ àdébùsọ̀lá tó bá ti fún lọ́pọ̀ àpàtẹ ìmáàmù fún ẹni tí ó pẹ́ dé sẹ́wọ̀n kékeré ti ń ṣe yẹn náfìlà ni ṣùgbọ́n sẹ́ni tó pẹ́ dé yẹn sàrí ìbọ̀ ni ajẹ́ igbe àdéhùn yẹn ṣe lọ́tọ̀ka sí sọ̀lẹ́ àtùmọ̀ tẹ̀rẹ́rẹ́ khalfal mutanaffil wọ́n tọ́ka sí bó ti ṣe bófin mu pa lè mú sọ̀láṣù fẹ̀rídọ̀ wá lẹ́yìn ẹni tí ń kí nàáfìlà. tó bá sì jẹ́ pé arákùnrin tó pẹ́ dín yẹn òun náà ló ṣe ìmáà ajẹ́pọ̀ ń tọ́ka sí mashru'iyyatu salati mutanaffilin khalfa al-muqtarib wọ́n tọ́ka sí ló ti kófin mu kẹ́ni tó yan náà fi sẹ́yìn ẹni tí ń ṣe ọ̀ràn ẹ̀ àwọn sọ yìí pé ìtàdìsí yẹn tọ́ka sí jù bẹ́ẹ̀ lọ ọ̀tọ́ka sí wípé a lè tún mú jẹ̀má mi wá lẹ́yìn jẹ̀má àtàlà kọ̀kọ́ ẹ sọ pé ẹ wò dáadáa ni torí pé ẹ bá wò dáadáa bàbá yẹ ẹ̀yin náà ó ti ṣe yé àwọn míì wípé ìjẹ́ wíwùn pé ń tọ́ka sí sọ̀láàtù ẹni tí wọ́n ń ṣe ọ̀ràn ẹ̀yàn lẹ́yìn ẹni tí ń ṣe náà fìlà ọ̀tọ̀ka sí bákan náà ó tún tọ́ka sí pé jẹ̀má mi ìtúlẹ̀ wá lẹ́yìn jọmọ alákọ̀ọ́kọ́ lórí èèyàn méjì tí wọ́n bá jọ ṣe sọ̀lá kí là ń pè ní sẹ̀ríà jọmọ ẹ̀yẹ pé ní tọ́wá jọmọ ní lọ́dọ̀ gbogbo èèyàn àdìsí anábì sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́nà ti sí pé kí ni jọmọ. tẹ́lẹ̀ jẹ́ èsì fún kẹ́tí ṣe fúlà bẹ́ẹ̀ ìrànlọ́wọ́ ọsọ àwọn sọ pé kẹ́ni tí máa ń ṣe ọ̀ràn yẹn ó tó sẹ́yìn tí máa ṣe náfìlà àdìpọ̀ tọ́ka sí pọ́n tó lè ṣe jàmá mi láyé jàmá a ah, kò sí tọ́ka sí jàmá àdìsí náà ló tó tọ́ka sí bẹ́yàn méjì ibẹ̀ jàmá ti bẹ̀rẹ̀ nù sọ̀rọ̀ tó túmọ̀ sí pé ìdúró yẹn ti lé nímọ̀ tó ìdúró yẹn ti lé ga tó tó fún ní ní àwọn àtìsí tiẹ̀ náà tó tún ṣe ilé ẹ̀jẹ̀ òṣìṣẹ́ kọ́nà kò forí ju gbogbo ilé àwọn abìyẹn pé nínú Islam yàtọ̀ sí gbọ́dọ̀ wọn bá ń fẹ́ kó sùn pẹ̀lú àwọn kan tó ṣe lófin àwọn kan tó ṣe lófin yẹn tó fi ń sùn ọlọ́run yẹn kò tó kọ̀ kàṣe lásán láì jẹ́ kó tún ṣe níbàámu pẹ̀lú àti ọlọ́run àti bámu pẹ̀lú bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti nàbì sọ̀rọ̀ kọ̀ wá. ànìkọ́ kan máa lọ jókòó sínú ilé gbogbogbò àti ọmọ ẹsẹ̀ sọ láti rẹ nu yàrá gbogbo ìgbà nu yàrá ni àfi bí obìnrin àmì àìsàn níbẹ̀ wọ ọlọ́ọ̀ni torí pé tèmi náà bá ti bí wọ́n ṣe ń ṣe tó ń ṣe náà bá ti bó ń ṣe ń ṣe tí tó tó ń ṣe ti ń bọ́ lọ́nà bá ti bí wọ́n fi gbogbo ń ṣe ń ṣe ẹ lápò kí láǹfààní má ti yóò di pípọ̀ láǹfààní má nù. èdè nu nígbà tó yẹ kó àwọn èèyàn kì í ṣe sọ̀lá lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú ẹ̀rì kí wọ́n máa ń ti àwọn mẹ́sáàgì dùn ẹ̀sìn kì í ṣe bí ẹ̀sìn àwọn ọ̀sẹ̀ máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ náà wọ́n sọ fún Mu'adh ibn Jabal nígbà tá a lọ sílẹ̀ Yemen wọ́n ní innaka ta'ti qawman ahla kitab àwọn ẹni tó ń lọ bá àwọn èèyàn kan ní tọ́lọ́mọ bá ti fún tíráàlì. falyakun awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. إنه رواية فليكن وليكن أول ما تدعوهم إليه وليكن أول ما تدعوهم إليه توحيد الله فعل أول ما ليسوا موحدين ولو كانوا موحدين لما دعوا إلى التوحيد يا شيخ أخو كنت أقول لك تدرني توحيد وصلى الله على قصص النجاة àwọn olùmọ̀wání wọn ò ní tòhíì torí pé tó máa ní tòhíì wọn bá ti sọ fún wọn pé wọ́n tún pè wọn lọ sídi àtòhíì nítorí tí ní wọn ò ní sọ pé wọ́n tún pè wọn lọ sídi rẹ̀ mọ́. النبي صلى الله عليه وسلم فإنهم أجابوك لذلك كما تقولون كما نتني سلون لونك فأعلمهم أن الله قد افترض عليهم خمس صلوات في اليوم والليلة ما في يوم قلنا في صلاة wákàtí márùn lọ́ràn yẹn lórí wọn wọn máa mú wá lọ́sàn àti lóru sáǹpù sọ̀làwà ẹ ti mà kíkíkà lọ sí sọ̀làwà ti máa mú sáàdì ọ̀nà ìlànà ànábì Muhammad sọ̀lá ìṣẹ̀lẹ̀ òun gan ni rọ́ọ̀lù kùrán òun náà ní tọ́kàn náà kùrán tó ọlọ́run sọ lójú ogun kíkà náà bí o ṣe ìmáàmù fáwọn ọmọ ogun kí ló tún bákan náà ọlọ́run bá ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ àyà warka'u ma'a ar-raki'in ẹ̀yin náà tẹ̀kẹ́ máa ní tẹ́ntẹ́ pípọ̀ tẹ́lẹ̀ rẹ̀ pẹ̀lú ẹni tó náà tẹ́lẹ̀ rẹ̀ pẹ̀lú ẹni tó náà tẹ́lẹ̀ rẹ̀ tẹ́ntẹ́ wọn sọ warka'u ma'a ar-raki'in gbogbo yín ẹjọ́ tẹ̀ fọlọ́run ọba ẹlẹ́dàá yín tètè fẹ́yàn. ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa á àtẹ̀tẹ̀ ńlá ni ó sì ń bẹ nínú àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ó sì ń bẹ nínú tí àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ fi ń pọ̀ sí àwọn Yahuda àtàwọn Nasara ó ti lẹ́jọ́ pé Yahuda àti Nasara ti gbọ̀nà ní ìyọmọ wọn lọ màtáwọn rí kan àwọn mùsùlùmí náà hàn àwọn mùsùlùmí òdodo wọn rí kóòrú àtọ̀kan àtòrú àtọ̀kan tí wọn làwọn ẹbí sinú láwọn mẹ́tàdì gbogbo gbàhẹ́yà ọ̀sọ́lẹ́ àtẹ́ márùn lójúmọ́. ẹ eh, àwọn náà bá ta tébù gbogbo gbà táwọn náà máa kọrin lóríṣiríṣi wọn lè sọ pé orin àárọ̀ orin ọ̀sán orin alẹ́ èyí tó ń pè sábẹ orin ní di eléyìí báyìí ìwọ tó lọ wá mùsùlùmí báwo ló ṣe wá jẹ títọrẹ dọfí lórí ọ̀rọ̀ nígbà tó bá máa ṣe lọ. rẹ sọlá méjì kí o. ọlọ́lá ti sọ láti tẹ̀yàn dání kàkí lọ. ọ̀hún àdìsọ láti tẹ̀yàn mẹ́ta kí ó tún lọ́lá ti tẹ̀yàn méjì dákí lọ. tó eléyìí túmọ̀ sí wípé wà máa kẹ́hánà ẹ̀kẹ́sọ̀rọ̀ ọ̀hún àhàbò inú wọn fi àtúntò ayé wà máa kẹ́hánà ẹ̀kẹ́sọ̀rọ̀ tẹ̀ máa àtẹ̀ gbogbo sọ láti tẹ̀yàn tó kí tí wọ́n ṣe tí wọ́n bá pọ̀ òògùn lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí olólùwọ̀n bá tó ga tó gbọ̀ngàn nífẹ̀ẹ́ tó tó túmọ̀ sí bíjẹ́ máa bá ti pọ̀ nínú mẹ́tíríkì tó ti ti sọ̀rọ̀ láyé tó ti ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tẹ́jọ́ ti sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bá ti pọ̀ sí bẹ́ẹ̀ ládàá ló pọ̀ sí. eléyìí ló fà á láti máa ń sọ fún àwọn àlọ́ fẹ́ hajj wípé ìdájì tó múnádóko tó sì dùn èyí tọ́ka sí oníbísẹ́ wa ní mẹ́kà lópin ìgbà tó wá pé pé inú haram lọ́ba wà ọ̀tọ̀ ní kàába ọ̀tọ̀ ní haram ara haram ní kàába kìí sì ṣe gbogbo haram ní kàába ara haram ní kàába wa kìí sì ṣe gbogbo haram ní kàába èwo ló fẹ́ jù haram fẹ́ jù kàába tọ́ ìdẹ́tẹ́lẹ̀ báyé wa ẹjọ́ lọ sí hajj asọ̀gbé ìtọ́dọ́gba sẹ́ẹ̀lì tọ́dọ́gba tọ́ka sí onígbé gbogbo bí tó bá wà nínú haram tẹ́ ẹ bá ti ṣe sọ̀lẹ́ àtò ẹ̀yọ̀ kan ilé ẹ̀sìn máa gba láàdá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ló sọ láti bẹ̀ hundred thousand lópin ìgbà tó wá gbé nínú haram lẹ́wà yẹn ni pé pẹ̀sẹ̀ ìgbà tó bá lọ sí mẹ́sìlẹ̀ haram mẹ́sìlẹ̀ àti kàábà kó tó gba abúládàá. فكان صلى الله عليه وسلم صلاة في مسجده هذا أفضل من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام صلاة أيها يوكا تابعت منه مثل سيسميه ọlọ́lá ju جو أكو rẹ̀ tá a ti ń bomi lọ. àyàfi sọlá bàbá ti nínú mẹsìlẹ̀ haram mẹsìlẹ̀ فإن الصلاة فيه بمئة ألف صلاة torí sọlá tó kájà bá sí nínú mẹsìlẹ haram ọlọ́lá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún rẹ̀ hundred thousand. alhamdulilayi ibikíbi tó bá ti ṣe sọlá tó bá ti tó bá ti dẹnu haram kò sí ní ìdíkọ́ sẹ́mẹ́ sára rẹ̀ jẹ́ pé sí haram ni àbọ̀ haram kọ́ gbogbo ẹran tó ti sàmì sí lónìí. wọ́n sọ fún ọ pé inú haram lọ wa kò dé haram ló ti bọ́ sí ní gbogbo àyíká mẹ́ta haram náà ló dé mìíràn. حرام نالو دي مزدلفة شبكو دي عرفة عرفة ودي حرام شبكو قلت وقت وقت صلاة لأنه حرام فأنا صلاة إذكر ونالو أفضل ونالو صلاة فين نيدوري أنا يريدو بو أنا أتوقع شيء قال لي إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا dájúdájú àwọn ọ̀sẹ̀ kò jẹ́ nǹkan kan bí ìbá sẹ̀gbìn àwọn ọ̀sẹ̀ bọ jẹ́ nǹkan kan bí ìbá sẹ̀gbìn torí náà wọn ò tún gbọdọ̀ súnmọ́ ní kíláàsì mọ́tò àbọ̀wọ̀ lẹ́yìn ọdún yìí a sì mọ̀ pé má súnmọ́ ní kíláàsì mọ́tò àbọ̀wọ̀ tó náà bá sọ gbogbo haram àbí èyí wa gbogbo haram ó túmọ̀ sí pé haram. ìdájọ́ rẹ̀ náà kó wà nínú àyíká káàdì. ọlọ́run tó sọ pé subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina. ògo ni kó ọlọ́wọ́ bá tó mú ẹrú rẹ̀ anabi muhammed sallallahu alaihi wa sallam ìrìn àjò òru láti mẹ́tíláṣí mẹ́kà bọ̀wọ̀. a sì máa kéèké sínú mọ́sálásí ànábì wa gbà. Sọ̀rọ̀ tó máa ti pé alukọ́wùlù fi xarọ́ alukọ́wùlù fi mẹ́sìlì xarọ́. Òfin tó di mẹ́sìlì xarọ́ mọ́sálásí mọ́sálá kọ́lé náà ló di xarọ́. Ètò di xarọ́ ló di mọ́sálásí mọ́sálá. Lọ́lọ́ ìjẹ́bù ti jẹ́ bẹ̀rẹ̀. Bákan náà, bàtà ní bisalòlá àdìsẹ́lẹ̀ tó wá ti xẹ́jì. àgbọ̀gbá ah, nàbí máa wá sí káàbà wá sí sọ́lá. ọ̀pá ìrìn àná sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlá ibẹ̀ ló ti ibẹ̀ ló dúró sí ní mẹ́kà àná bí sùn wá sí káàbà wá sí kàkà. wọ́n túmọ̀ sí pé àlàáfíà ń bẹ nínú Kenya kọ́mọ́ pa wàhálà fúnra rẹ̀ nítorí pé ibi tó wà sẹ́sẹ́ sí ẹ̀ ń ládàá kan náà ni wọ́n náà gbà tètè mo á ké tẹsẹ máa lọ sí lọsẹ haram kí n ti kọ́ àfẹ lọ sí tọ́wá fún ojú wọn ti tọ́wá fún bomi o ní má kàǹkà wọn ti tọ́wá fún bomi àfi níbo láyé ká àrà so tí mo á sọ yìí pé mo gbọ́dọ̀ lọ máa ṣe sọ́lá ní al-masjid al-haram wọn náà sọ bẹ́ẹ̀ lẹ́yìn náà sọ bẹ́ẹ̀ a kò ní rọgbọ ní ìsìn ìjà kọ̀ rọgbọ kátó àti gbogbo èèyàn bá wá yà á ní àbí masjid haram làwọn ti lọ máa ti wò sọlá wa tó ní rọgbọ. tó ṣùgbọ́n a máa ń sọ fún àwọn alálàájì pé bó tilẹ̀ jẹ́ pé ìtòjọba ni kẹ́yìn náà gbàrú ládàá yẹn ṣùgbọ́n ọlọ́lá tó kẹ́ máa lọ sí masjid haram tó kẹ́ máa dúró ládùúgbò yẹn lọ. bẹ́ẹ̀ náà ti rẹ̀ báyìí bẹ́ẹ̀ sì rí وما كان أكثر فهو أحب إلى الله عز gbogbo sọ láti tẹ tètè tẹ máa tẹ ẹjọ sí pọ̀jù ńlọlọrọ bá tọgbà tọgbàǹgbà nífẹ̀ẹ́ lójú mo rò pé wa gbọlẹjọ abẹsẹ sọ láti tẹ pọ tó mẹsìlẹ haram tó sí kò sí torí pé àti káàyè ó lè jẹ three million ní ti sọ láti lẹ́ẹ̀kan náà bẹ pàápàá lásìkò hajj àbí nu ó lè jẹ three million ẹ bọ wá lọ fẹẹ rírù rẹ náà. ẹ̀kọ́ àwa náà láwọn lu wa alhamdulilayi ọlọ́run sọ̀rọ̀ kíkọ̀ wa kọ́lọ̀ ní ká mọ̀ pẹ́ àwọn abìkan wà ní nàìjíríà wa yìí náà tó ti pé ọlọ́ọ̀bù àjùmọ̀ láwọn ọjọ́ ní rí less than one million people tí wọ́n sọ láti mú kíláàsì kan. less than one million people. wà á wò mọ́tẹ́l bọ́sọ̀ gbogbo ibi tó jù rẹ̀ bá lè dé títí lọ lọ rẹ kẹdẹ báyìí ẹrú ọgbà kẹtẹrí àbí òní ibà síbẹ̀ làwọn mọ̀nàdíkì àdínì ti pọ̀ jù àwọn tí èsì lọ́jọ́ kán àbíjọ ọdún. tonti ká àwọn mọ̀nàdíkì àdínì tí màjáǹdì mùsùlùmí náà tún wà mélòó náà ni wọ́n. lọ́dà kẹfẹ́rí ọmọ tó gbàgbà sẹ́yìn náà tó bí máa kí orin sọ́ọ̀tì má lẹ́jọ́ jimá ẹ̀fọ́ ọmọ pé nǹkan kan sẹ̀ kọ́nà náà náà lè tajiri ká tajiri ẹ̀sìn wa àti wáyé pé from all corner kò sọ́nà fẹ́ni bọ́dì má ètí àgbàrá òjò tó ní agbára bá ń bọ̀ gbogbo àwọn omi wẹ́wẹ́ àwọn omi kéékèèké wọ́n á tẹ̀lé rẹ̀ direction tó bá gbà làwọn náà gbọ́dọ̀ wà tó tún wọn bá gbà bẹ̀ yọ ṣùgbọ́n bọ̀ báyẹn pẹ́ mélòó ní gan. ìdí nu tó ẹgbẹ́ àwọn olùkọ̀wé àwọn olùpìtàn máa ti wá sí nàìjíríà yìí àwọn náà máa ń pọ̀ fáàmù tí wọ́n ti kọ́ nípa wa tẹ́lẹ̀ rẹ̀ wọ́n máa sọ pé الشمال المسلم والجنوب النصراني kété máa ń wá ìsìláàmù nàìjíríà ẹ lọ sí northern nàìjíríà àmọ́ gbogbo southern nàìjíríà christianity ló ti wà lápòólẹ̀ kọlọ lóyìnbó the same thing kọlọ lè lárúbá the same thing wọn lọ́kàn máa bínú lọ́mọ pápájánu pé mùsùlùmí náà bẹ̀ àwọn kìlíọ̀ náà bẹ̀ náà kíní kẹ́ mélòó ni wọn àti ètò mẹ́ta ti ń tura amẹ́dó mùsùlùmí náà wà ní south àwàdà àwàdà náà rí tó mọ̀nàfíkì àdínì lọ́pọ̀ mọ̀nàfíkì àdínì lọ́pọ̀ èèyàn wá ti sọ láti fún mi síkẹ́ fún lówó. wọ́n á bì dánilẹ́kọ̀ọ́ mi ìrànlọ́wọ́ ìrà ọwọ́ akórí ara ẹ̀ àwọn mọ̀nàfíkì àdínì wọ́n pọ bàjẹ́ kódà èyí máa bi tí wọ́n gbà tó bá dojú kánò kò sí kò sí náà ó ti tó di jimá lórí jimá tí wọn bá da dàládàlá sí ma wọn bá tó dàlá mi sí ó fè kó tó di jimá náà nǹkan gbogbo má ti di kíkún kíkún kíkún náà ni kíkún náà ni wọn bá fẹ́ kí má gírí bùbá yìí gbogbo má sáà sọsọ fún mi tó tún kún lóde wọn á ní ayélujára ló fi mú wọn á ní ẹ gbọ́ tí wọn bá tẹ̀lé wọn bẹ kó nǹkan nítorí ká lè bá a bá a bá dáhùn bá a bá ní ẹgbẹ́ sẹ́sẹ̀ tí wọ́n tẹ̀lé pé abẹ́ abẹ́ pín abẹ́ à kálukú ti dé. ẹ̀ka àwọn ọ̀dàtò kú náà kọ́lọ́ náà kò kọ́ là wà kó sọ wà. ó túmọ̀ sí pé ìwọ gan lára ìwọ gan lára tí wọ́n ń ṣèdájọ́ lé lórí mi ìwọ gan lára tí wọ́n náà wà ní sálábù tí wọ́n náà gbọ́ ní ẹ̀ immediately tí wọ́n ti sọ sí nàìjíríà láti sọ kalẹ̀ lẹ́kọ̀ọ́ àbí port harcourt àbí kẹ́míkà tó ríra o left and right gbogbo ẹ̀ christianity lọ́mọ ayé àgbélébù ńlá àgbélébù kékeré àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́dà títí tó fi rìn láti kú yẹn tó fi dé bọ́dà láàrin Ògbómọ̀ṣọ́ làǹdí àti Kwara làǹdí ní ọ̀tẹ́ mẹ́ẹ̀ wàá máa rí i pé náà àbí mo ti wàlá àwọn wọn ti kọ̀wé púpọ̀ lórí eléyìí ẹsẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ rẹ̀ ẹnìkan olùwọ́n àti sàpọ́ǹtẹ̀ ẹgbẹ́ pé mùsùlùmí pọ̀ nàìjíríà àwọn wọn á dà ìwọ́n ti ẹ̀rọ sábà wá sí nọ́dà ń pa lẹ́yìn tá a pè sọ́lá pé yẹ́ ẹ̀ títí mùsùlùmí wà ní. ìtòlí pé wọ́n ń gbẹ́ nìkan bọ̀ kókó wá rí kẹ́ wà ẹ̀ ti pọ̀ wọ́n fọ ayé àwọn sọ́ọ́rẹ́ wọ́n pè dáadáa máa náà fẹ́ fáwọn kọ́dọ̀ fáwọn tó sọ wá gbọ́ tó wá jẹ ẹ̀yìn méjì lẹ fún àlejò àbí lè máa mú mọ́tíláṣí sì lọ pé láàárọ̀ ọlọ́ọ̀bá ẹ̀ lọ́kàn jẹ. kìí tún ṣe ní mọ́tíláṣí àdúgbò kankan mọ́tíláṣí mi. a mú lárúbáwá kan lọ sí mọ́sálásí sí mọ́sálásí ńlá àlù kan. Sùlágbá yẹn wá sọ pé ṣé sọ́ọ̀sì ìlú lélẹ́yìn ni <laughs> àbí mọ́sálásí rẹ̀ mo ní akílódé ah, tó ń pè sọ́ọ̀sì mọ́sálásí ó tẹ̀lé òrí bẹ́ẹ̀ ti pọ̀ ní. dáìlà ìlọ̀lọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ti pọ̀ ní. èmi náà á tẹ̀sẹ̀ fún àwòrán. láṣẹ kẹrìndínláàdì abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tó ọba yẹn lọ́kẹ̀dẹ̀ ọba yẹn lọ́kẹ̀dẹ̀ torí ẹ̀ à ń fi gbogbo eléyìí fi ṣe wá lákìnni ẹsìn wa ti fi ṣeré ju ọ̀la ẹsìn mi àti wọ àwa lọ̀rọ̀ ti bá òkè sẹ́nu mi àní tèmi lọ́mọ kí ló ṣe nígbà tí wọ́n lọ sí mẹ́sìtì mọ́ ọmọ mi lọ́wọ́ ìwọ náà lọ́mọ kí ló ṣe nígbà tí wọ́n lọ mẹ́sìtì ọmọ ọmọ rẹ lọ́wọ́ ọlọ́mọ àyà kí ló lè tó pè nígbà tó ń lọ sí mẹ́sì ọlọ́rẹ̀ kí ló lè tó pè nígbà tó ń lọ sí mẹ́sì àbí òye wa ẹ̀ tí tún bá sọ́ọ̀bù tí wọ́n náà sọ́ọ̀bù ó kéré jù èmi lè rí èèyàn méjì mú lẹ́yìn wọ́n náà rí èèyàn méjì mú lẹ́yìn àtàkùn tó pọ̀ sí àbí òní pọ̀ sí ẹ̀ pọ̀ sí. àjẹpé gbogbo adó ara wa lọ́rùn pé kàlíbà jọ sórí rẹ̀ inú àǹfààní tuntun àwọn àtẹnìkè bíjà máa bá a bá ti pọ̀ síbi sọ láti ẹ̀ bẹ́ẹ̀ ni dáadáa ó tún pọ̀ tó túmọ̀ sí pé ẹni tó adékú tí yẹn bá ti wá pọ̀ mọ́tò ìdúró ọmọ bí ọmọ wọn láti lé wọn. àwọn bọ̀lẹ̀ tó wá tó wá ẹ ń bọ̀lẹ̀ nígbà wá kan. a'udhu billahi a'udhu billahi minash shaitonir rajim. torí pé ẹni tí máa ń sinmi àwọn ọ̀tọ́ náà nìyẹn. nítorí pé wàhálà kékeré kọ́ làwọn èèyàn ṣe wọ́n tó tu àwọn èèyàn tó wá yùn láti wá. aláìtútù ní ilẹ̀ yorùbá yìí <laughs> kọ́lá gbàgbé ó túmọ̀ túmọ̀ túmọ̀ ẹni tí ń tu ẹ̀bùn onígbàgbà tí ó wọ bíà lọ́nà wa kọ́ ọba wá kórè ara ẹ̀ ló ti rí bí ah, láti jọ yìí. subhanallah bẹ́ẹ̀ wọ́n yàn bẹ̀rù ọlọ́run òtítọ́ èèyàn láti fẹ́ wà nìjẹ́nà iná fà ló jẹ́ pé ìwọ lọ́ọ́ mọ bí n tó ń pè wọ́n lọ sí ìrẹsì ti pàtàkì tó àwọn ọ̀ka fún kankan. kọ́dà yóò bóso máa sọ fún ọ pé dáná tó wá lọ rí tó dé tó fún wa pé tó ń wí náà ni ah, lónìí ìdíkẹ́ nǹkan kọ́kọ́ lọ náà kó dé ẹlòmíì lẹ́ta ọlọ́run fẹ́jọ́ mi kàn ni nígbà tẹ́ ń pè kó wá sórí rẹ bá ẹ wá wo àbámà wèrè níjọ́ tó bá kú ẹ wá wo àbámà rẹ̀ ẹ máa rántí pé alágbádá sì máa wí ókè ọlọ́run ẹ náà fún ṣe bá lè fún mi three minutes a ah, máa ti àwọn sẹ́ẹ̀rì náà a ah, ó ti lọ ẹ eh? qala rabbi irji'un la'alli a'malu salihan fima tarak kalla innaha kalimatun huwa qailuha má tó bá kú dáhùn àdúgbò ọlọ́run ẹ náà fẹ́ dá mi padà kí n jẹ́ ṣe dáadáa sí ṣe àárọ̀ ah, ni ọ̀rọ̀ ẹnu lásán ni ọ̀rọ̀ ẹni lásán torí kọ́ lọ́n ti mọ tí ò ti ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí ọlọ́run mọ̀ pé tó ń bá da padà ìwà wèrè náà ni ó wù torí náà la dá fún ọlọ́run dá fún máa ń tà wá nínú ẹ̀tọ́ ọ̀dá fún náà rẹ̀ ọ̀rẹ́ fún ni kì í sọ̀rọ̀ ẹ̀rín dàmà wàlá ọ̀rẹ́ fún ni ó kún dàgbà kò ti pọ̀ láwùjọ táwọn èèyàn bá ti jẹ́ fún ọ̀ka tọ́lọ̀ nǹkan ó rí pọ̀ mbẹ̀ wàlá ìbẹ́ẹ̀ rú orí ń tẹ́rù pẹ́ẹ́rì kí náà rí bí ìgbà tá ẹ̀sìn ní jẹ́ ká ga ẹ̀sìn ní jọ́kàn ọ̀balẹ̀ tí o bá ti sẹ́sìn wàláhì iná làwọn ẹlòmíì máa fi máa ń gbókun so o torí pé ìbànújẹ́ náà bá sùn ìbànújẹ́ náà bá jì wàláhì bọ́rọ̀ àwọn aláìlẹ́sìn fèrè nù ìdí nìyóò tó fi jẹ́ pé à ń mutí à ń gbó à ń ta ń tẹ̀sí ọkùnjẹ gbogbo ẹ̀ wà lọ́rọ̀ wọn torí pé inú ìbànújẹ́ ìbànújẹ́ yẹn ti pọ̀ jù àwọn òsì máa fi títí wá ìwọ́tọ̀ lẹ́sìn náà mọ̀ àìlẹ́sìn wọn. ṣègbà tí ìdààmú yẹn bá mú títí títí tí yóò mọ ọ̀nà àbáyọ yóò mọ àbáyọ lómi ìdí ọtí tiẹ̀ lọ ibi tẹ́ ti mà ní pé ní lẹ́lómi ewu yóò fi ẹrù kọjá yóò si ṣe kọjá three thousand kó tó eight hundred wọn lò níbi táyà mọ́tò wọn náà àánú àánú sì máa ṣèyàn ètò bá ní kó máa pọn mi yóò pọn kọjá bìkẹ́ àpò nítorí eight hundred ẹ̀yìn wa máa wá wò nígbà tílẹ̀ bá wá sú ẹni tó ṣe gbogbo wàhálà yìí níbo ni ọ̀nà wò sí wọn náà lọ sí ìdí ni ó lè ní kíní kan ẹ kí ni kàwé gbà ọ̀ ta yóò rí òun à ayé orí wò àbí yà orí ẹ nítorí pé ẹdí ń sè yẹn kọ́ láàkì fọkànbalẹ̀ kò ní wọ́n mọ̀ wá wò ó pé kí ló ń ṣe lánàá náà tó fi rọrùn sùn torí dààmú yẹn ti pọ̀ lọ́kàn òun ìlú ìbúkọ̀ ọlọ́sìn ni yóò tún bàbẹ̀ lọ tó bá tún tí sáyé ìbànújẹ́ ní ọ̀bà jí ẹlòmíín ni wọn yóò mọ wá fọkànbalẹ̀ lọ síbi ọ̀rọ̀ sọkúsọ ìwòkuwò ìrìnkúrìn nítorí pé ẹ̀sìn ò sí ẹ̀sìn ní já ní fọkànbalẹ̀ nígbà tí ó bá wà frustrated débi hín irun wọn ní máa lọ já sí odò tí ó para rẹ̀ ẹ̀wọ̀n kí lamẹ́ríkà odò kan wà sáńpẹ̀ lódò àwọn ẹni tó fẹ́ para wọn ó di rampart torí pé kìí ṣe kìí kódà kìí ṣe gba táwùnà sẹ́gbẹ́ àwọn ẹni tó ti wà frustrated life tó yẹ kó wọ̀ rọ́ọ̀dì. èèyàn kẹ́ tó kú lẹ́yìn tó kẹ́ tóra rẹ̀ ló kún mọ́ akínní fáànù lókè àìmọye nínú àwọn ìwé yẹn so tó bá ti wá mọ́tò tó débi gádà tán ti ń para wọn ó ti pààkì mọ́tò rẹ̀ ó sì ti kọ àkọọ́lẹ̀ pẹ̀tọ̀ nígbà tó ń rí pé gbogbo kẹtẹ̀ tó òun kìíní kan pé better to die yóò sì sọra rẹ̀ láti orí gádà rẹ̀ gádà tó ń gbé sínú odò ó lè tó kìlómítà méjì ẹ̀wọ̀n gbogbo ọwọ́ yíyí nǹkan tí ò ti tó torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn kí kò sàdédé pọ̀ nítorí pé wọ́n lẹ́sìn torí pé ẹ̀sìn ní jẹ́ kí àwọ̀ yẹn jù ẹ̀sìn ní jẹ́ kọ̀ọ̀kan balẹ̀ ẹ̀sìn ní jẹ́ arótùtù sọ̀rọ̀ ẹ̀mí àwọn ọ̀ka gbogbo nǹkan yẹn kú tó nítorí ẹ̀ ló ti jẹ́ pé iṣẹ́ gbogbo wa tó ní jẹ̀mọ́ káyọ̀ bá ti fa àwọn èèyàn jáde máa wá sí lọ kí màálù ó ti ẹ̀sán sáwọn ìlú tiwa náà ká máa pàdé nípa àṣetọ́ náà ká pọ̀ níbẹ̀ ẹ wá wo orú orin tí ọ̀sẹ̀ lẹ̀ ẹ wo orú ìfẹ́ tí ọ̀sẹ̀ ọba ẹ wo orú ìfẹ́ tí ó dénú dáàmì síra wa eléyìí tí ò sí ní kò sí rárá àfẹnjú máa ń tan ara rẹ̀ dẹ̀ torí ẹ̀ bàbá ti pọ̀ sí ìdí sọ́lá bẹ́ẹ̀ ni ládàá wọ́ pọ̀ bàbá ti kéré sí bẹ́ẹ̀ ni ládàá wọ́ mọ́ wọn bá torí ẹ̀ kọ́ ọ̀sùn wa lọ́kàn nínú ẹni tí òun máa sá sẹ́yìn níbi àtisẹ̀ yóò jẹ́ àdìsẹ́ alákòókò àdìsẹ́ lẹ́ẹ̀kejì ó jẹ́ àdìsẹ́ Ummi Waraqa radiyallahu anha obìnrin ńlá ẹni ńlá ni obìnrin yìí Ànábì sallallahu alaihi wasallam wọn máa bẹ̀ẹ́ wò ó sì tọrọ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kí wọ́n dé kó òun kópa lójú ògùn náà fẹ́ jagun ẹ̀wọ̀n pé obìnrin bí ọkùnrin nù ẹ̀sìn mọ̀ pé jihad yìí sọ̀rọ̀ yàn lórí obìnrin jihad kìí ṣe ọ̀rọ̀ yàn lórí obìnrin oríṣi ọ̀nà mélòó jihad pín sí oríṣi ọ̀nà méjì àní jihad kẹta ń pè ní jihadun kìfàáyì àti ní jihad kẹta jihad táwọn kan bá ti lọ. tí iye nọ́mbà wọn bá ti tó iye nọ́mbà tá a ní ìjọra yẹn rẹ ti ṣubú kúrò lórí àwọn èèyàn yòókù àmọ́ tí ọwọ́ àwọn èèyàn tá a nídìí wọn bá lọ gbogbo wa sẹ́lọ̀ eléyìí ẹnu àwọn olùmọ̀ islam pátápátá kò ibi kìí sọ̀rọ̀ yẹn lórí obìnrin jihadu iye nọ́mbà tá a ní sani tí o mọ̀ obìnrin lọ pé ìwọ náà bọ́ọ̀nù nọ́mbà báwọn ọlọ́run ti jihadu lọ́rọ̀ yẹn lórí obìnrin. àmọ́ jihadi kan wà tó jọ́ rẹ̀ lórí o wọ́n pe ilé yẹn ní jihadun àìní jihadun àìní àìndàmúdà hamatilàdúgbòlbìlà jihadu jọjọ ojúlówó ọ̀ràn lórí wa ní ìgbà tí ọ̀tá ìsìlámù bá ìlú wa. ọ̀gbẹ́ wa. gbogbo àti wàá lọ náà mẹjọ arógbó àti wàá lọ lù ní ìsìn àwọn gbé lálàáfíà àti kìnìkà àwọn ọ̀tá kan àwọn kẹfìrí kankan àdáàkì lù wá kò sọ́kùn kò sóbìn gbogbo wa ó ti dọ̀ràn ẹ̀ lóyún wa báyìí bíkọ́ tába sọ̀rọ̀ alẹ̀ à gbogbo àwọn kò lẹ́rù sọ eléyìí ló máa ń jọ̀ràn ẹ̀ lórí òfin àmọ́tẹ́ bá ti dé kò sí ìjà àbíkà tó jọ̀ràn ẹ̀ lórí ìtààmà kàánú àwọn síra àbáwọn history ipe àwọn obìnrin náà wọn máa kópa àwọn òkú sóbìnrin lọ́jà kò sí táwọn bá lọ ní ti kìfá ìyẹn àwọn obìnrin lè tẹ̀lé àwọn ọkùnrin lọ but wọ́n tẹ̀lé wọn ẹrù obìnrin kan lónìí anabi sọlá tó lọ gbà fún mi kí n tẹ̀lé wọn sódà tẹni tó bá tètè àmọ́ bá sí ojú ọgbẹ́ tí àwọn èèyàn bá sì nídìí omi káwọn máa gbómi lọ káwọn fún wọn lómi oúnjẹ káwọn fún tòjú bá tí máa gbé àwọn obìnrin tẹ̀lé wọn níwọ̀n bá àwọn tó bá tẹ̀lé wọn. tọ́ ọ̀rọ̀ kan sì wà nù pípò ìsìlámù pé tí ìjàmbá bẹ́ẹ̀lẹ̀ àti tójú ogun ìjàmbá bẹ́ẹ̀lẹ̀ pé gbogbo ẹni tó bá wà ń bẹ̀ tí ọ̀gá kópa nínú ogun ọ̀sẹ̀ lọ. obìnrin náà sì tẹ̀lé wọn fún nọ́ọ̀sìn tọ́tẹ́lọ̀ kọ̀tẹ́lọ̀ òtòrò òun tẹ́lẹ̀ náà ìjà àwọn èyí ṣe kí ni èso náà lórí rẹ̀ ohun ọ̀sẹ̀ lọ àmọ́ àwọn òfin tó wà ń bẹ̀ lọ́sẹ̀ lọ. ọ̀wọ́ arọ ntàdí mẹ́yìn ntàdí mẹ́yìn títí obìnrin pé ìrẹ́ á ọba ní gbàjà màtá kan kí ni mẹ́ta kí nínú ogun ẹ̀sìn Islam kò sí mẹ́ta màtá o àyàfi kọ́jọ́ kọ́ ọ̀nà ọmọkọ́ wa àmọ́ mẹ́ta màtá lọ lé eléyìí ń bẹ nú ẹ̀ṣẹ̀ ńlá tí máa mú ní parun. ẹ̀ka náà fi sọ pé ìṣẹ́ni bú àti sábà àlùmọ́ bí kọ́ọ̀tù ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa mú ní parun nínú rẹ̀ ó ní àtẹwọlé yẹwò mẹ́ta kó o túlẹ̀ lọ́dún ogun àwọn tó wá kó pẹ́ lọ́nà ọmú wa ike a ah, ibi tá a wà yìí èsì àyè ọwọ́ wọn dùn wá pọ̀ bí báyìí ọ̀yà kálọ̀ kálọ̀ kálọ̀ ẹ wá sábì ẹni tó ti sálọ wíwá ah, ẹ lọ pẹ̀ yọ sí wọn eléyìí ò so eléyìí ọ̀jẹ̀ náà ó mú wàrà pa ó lóun fẹ́ jagun ànábì tó lọ́wọ́ àti náà ni ó ní torí kò fẹ́ kú ṣẹ̀hídá ànábì máa ń pè ní ṣẹ̀hídá síwájú kó láì lọ ojú ogun ànábì máa ń pè ní ṣẹ̀hídá á ní ti ṣẹ̀hídá ẹni tó ti kú sójú ogun ni ọ ẹsùn ọgbà náà bí èyí ṣe ẹ̀tàn jẹ o ẹ̀sẹ̀ ọmọ sẹ́yìn ni bàbá pọ́lítì ẹ̀yin ni ìyá dipulọ́màtì ànábì èsì bẹ́ẹ̀ o ànábì èsì òkúrọ̀ o torí pé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti kò gbọ́dọ̀ parọ́ kódà kó ti kọ́ ń sáwàdà kódà kó tọ́mọ rẹ lọ́n bá sáwàdà ọ̀gbọ́dọ̀ parọ́ àmọ́ báyìí ti sọ bẹ́ẹ̀ òdodo náà sì ni pé ọlọ́run gba arábìnrin rí yóò gbà níṣẹ́ yìí dájọ́ tí yóò bá wọ. tòun ẹ̀sán ẹ̀bí tuntun wà sílẹ̀ láti pé bẹ́ẹ̀ kò sí ẹ̀sùn kò sọ pé ẹ àfi kí n lọ sójú ogun náà. ilé ìní fún mi wọ́rọ̀ fún mi wọ́rọ̀ fún ẹ̀yìn nígbà tí ó kú báyọ̀ bí ti sọ náà lọ́sẹ̀lẹ̀ o àwọn adékùnrin kan bẹ́ lé rẹ̀ àtọmọdébìnrin nígbà táwọn ẹrú rẹ̀ ni àwọn ìkíní kejì wọn wọn mú wọn mú pílò wọn gbélé ya yìí mú wọn kún máa mú títí wọn fi lè pé kò rí mú mímá kó fi kú bẹ́ẹ̀ ti pa nù. ọ̀sẹ̀ yìí dá àbí ọ̀sẹ̀ yìí dá ànábì pé ń yìí dá tó bá ti pa mi. ẹ̀rù káwọn ká ti dáyé ọjọ́ ti pẹ́ fa wa ni bá wa wá wọn yá torí pé bá ti sìkà tán má rìn yẹn bá wa wá wọn ayé lọ ẹ bá wa wá wọn àwọn ti sí ni wá wọn àwọn èèyàn ọ̀dà bí àwọn èèyàn ta yé láyé ìsìn táwọn nǹkan bá ń dà lóru tí wọ́n máa ń bà lù jẹ́ tọ́lọ́pàá bá kéde pé ọ̀rẹ́ aráàlú làwọn o ọ̀rẹ́ aráàlú làwọn o ẹni tẹ́ kó síbẹ̀ sọ fún wa o nítorí kálíbà tètè gé wọn níka nǹkan ọmọ bàbá fi sẹlómìn níka o gbogbo èèyàn gbọ́ yóò tí kún sí ni ìkọ̀kà wá ẹni kan bá ní ah mo fẹ́ dé police station mo rí àwọn ọmọ àwọn ẹni tẹ́lẹ̀ ah má lọ bẹ́ẹ̀ o tẹ̀wọ́n pé báwo báwo yóò ti sọnù láyè sí tó náà lọ́fà ló fi jẹ́ pé àlàáfíà ọ̀rá yìí jókòó lórílẹ̀‐èdè wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yẹn lọ́mọ ẹni tí ń dà lóru wọn ní sọ wọn dàkẹ́ níjọ́ tó bá wá sí ni wọn á mọ̀ pé àtú àtìlẹyìn lónìí lónìí ó ti pẹ́ ó ti pẹ́ nígbà míì náà ọlọ́pàá náà wọ́n lè mẹ́tẹ̀ẹ́ káwọn èèyàn kí wọ́n wá tó àtìlẹyìn tí wọ́n bá mọ̀ fún wa torí wọ́n tó tó àtìlẹyìn tí wọ́n bá palẹ̀ rẹ mọ́ná wọ́n lè kọ́kọ́ sọ ọ́ sí gálágalà pé ṣọ́ọ̀lọ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ah, rere ló ń ṣe pé rere náà ní ara rere náà so bí wọn ti kéde wọn wá àwọn ẹni méjèèjì mú wa umaru sì pàṣẹ pé wọn pa wọn wọn wá kà wọn lágbélé wọn ní àwọn làkọ́kọ́ ẹni tí wọn kà lágbélé wúri ní madina torí pé ẹni tó bá ti ń tẹnìkan ò ṣe ẹ kójú rẹ ó rí nítorí ẹnìkan ò rí wọ́n fẹ́ pààyàn torí kí wọ́n lè gbá yín. àwọn kẹsàn-án náà àlẹ́ yìí ń fi ha ànà nàṣọ̀nà. òfin ọlọ́ọ̀ni fẹ́ tó bá pààyàn wọ́n pa àníyàn ní ìrẹ̀ ọ̀wọ́n ti tiẹ̀ lọ. walakum bil qisasi hayatun ya ulil albab la'allakum tattaqun. ìgbésí sẹ́mi ń fẹ́ fún yín lára kẹ̀kẹ́ tán. ẹnì bá pààyàn fún ọ pa ará yòókù rà ẹgbẹ́ àlóyìn rà ẹgbẹ́ gbogbo àwọn ọ̀daràn yòókù títí ń pèsè gbèrò fáwọn oṣù pẹ̀lú ẹ̀pá wò torí ẹ̀ Umar sọ pé lọ́wọ́tà máa la àárẹ̀ yìí àárẹ̀ sọ̀nàá lọ́kọ̀tẹ́lù tó kùn àárẹ̀ tí gbogbo àwọn ará sọ̀nàá kápítà Yemen tó bá táwọn ni wọ́n jọ pèsè gbèrò pa ẹni tí wọ́n rán lọ yẹn gbogbo wọn pátá nípa torí èèyàn kan gbogbo olú òun ẹ̀ ẹnìkan á tó koko mọ́ kó là jẹ́ ẹnìkan tó koko mọ́ kó lóso gbogbo wọn padà nù ẹ kó gbogbo ẹgbẹ́ burúkú yóò kú láyé síbá wọn fẹ́ kú ni wọ́n fi ń pààyàn síbá wọn fẹ́ kú ni wọ́n fi ń sẹ́gbẹ́ orí ikú àbí bẹ́ẹ̀ kọ́ ni tó tó bá sí Islam bá ń bẹ̀ wá gbà ṣé kìnnì kan olóògbé ni ṣé kìnnì kan kìnnì kan ọrùn rẹ̀ wọ́n ti sọ kú lọ́rùn wọ́n ti sori kú lọ́rùn wèrè gbogbo yẹn ó ti sinmi ti pẹ́ torí kí lábẹ́ òfin Islam ẹ̀mí àmàlẹ̀ ẹnìkan bẹ́ẹ̀ni kan máa sọ fún ọ pé ní pé ó rí ọ̀ràn ńlá ni tí orí bá fún ọ lásán yọ gbà á ń bọ̀ sí bọ́sì pé tí wọ́n bá kú sọmọ kó ló fẹnu kó bára rẹ̀ pé kí ni ó rí wọ́n sọ pé tọ́ ẹ̀yin èèyàn tẹ́ ẹ gbọ́ o wọn náà má gbọ́ o wọ́n fẹnu faláró wọ́n má sọ̀rọ̀ ẹ̀yin èèyàn tẹ́ ẹ gbọ́ o wọ́n pé ẹ tó kọ́ ni ó ní màá rí i àwọn ọ̀dùnkún gbọ́ lọ́yẹ àǹfààní mẹ́mẹ́ kọ́ pàmíṣà nìyẹn tí kankan bá ṣe é sẹ́wọ̀n kẹ́lẹ́rì ti pọ̀ nísìn òun lọ sọ pé yóò rí oṣù òun náà kọ́kọ́ túlẹ̀ àbí oṣù túlẹ̀ àmọ́ ẹ̀ẹ́dínlẹ̀ dáadé oṣù tí tí ọ̀sẹ̀lẹ̀ à bẹ́ẹ̀ tí ọ lọ ìyá ní kú jẹjẹ torí ẹ̀ wọ́n pa wọ́n lábẹ́ òfin ọlọ́run sẹ́rí kẹ́yàn méjì mú lọ́gbẹ̀yàn kan apá wọn torí ẹ̀ tọ́ba di times ten twenty bá gbogbo wọn láfa tó di times hundred ó di mélòó two hundred gbogbo wọn láfa ten thousand gbogbo wọn láfa kéènì káyọ̀ rojú ọ̀pẹ orí wọn dànù ní sẹ́yìn máa fi orí dé máa ṣe dáná bẹ̀ ẹ̀ sí ìrírí ọ̀kẹ́ ẹ máa ń pààyàn torí gbókè ọlọ́ọ̀bẹ rí mi wọn wá tún ní sẹ kọrọ ojú gbogbo èèyàn wọn ti sọ láti jẹmọ àti gbogbo yẹn wá wá wọ ẹ má lọ lé o ẹnìkan àti wọn fi jó ẹnì kan pé a ah, ojú tó wọn eré pé ó wù òun náà dà kó ọba dà kó àdàlù jọ ọ lójú torí wọn ti pa wọn nù wọn ti kà wọn lágbèlè o tẹ́lẹ̀ ìjẹun ti ṣe jẹ lọ. ó mú wàrà kọ yìí ọwọ́ àtúntò àná bisọ̀rọ̀ àti sọ̀rọ̀ ni òun fẹ́ táwọn ẹbí sọlọ lọ àti wọn wá bọ̀ tàbí táyì kan nílé ètò òkúrò tí máa ti sọlá tó ti máa ti sọlá fún ara rẹ wọn ni torí wọn máa kúránì wọn máa kúránì tó anabi sọlọ lọ àti sọlá wọn sàmì táyì yẹn àwọn náà wọn kọ ti sọlá fún bẹ́ẹ̀ wọn apá láti fún ọmọ sí ìmáàmù fún àwọn ará ilé rẹ tó ibi tọrọ wà àwọn ará ilé rẹ wọn rọ wà wà Abu Dawud sahaba Ibn Khuzaimah. Abu Dawud ló gbà wá Ibn Khuzaimah náà gbà wá oní sahih torí inú sahih rẹ̀ ló ti fi jáde táwọn ta lára lè àwọn àdìsí yìí ìwáyà kan sọ pé ó ní olùpẹ̀rún nígbà náà tó ní kó fẹ́ nìkan tó olùpẹ̀rún wọ́n á fẹ́ nìkan tó olùpẹ̀rún ọjọ́ bàbá arúgbó kan ọjọ́ bàbá arúgbó nínú àwọn rẹ̀ náà ti ní bàbá arúgbó yìí bóyá ni ó ti wá ti lẹ́yìn ọ̀hún mu wàrà wọ́n tún lọ ní gùlámù kan gùlámù ọ̀daràn tó padà wá náà òun náà ti ṣé àwọn ọmọ yẹn wọ́n ti sọ láti tò sẹ́yìn ọ̀hún mu wàrà obìnrin ọ̀hún mu wàrà ìwáyà kan sọ yìí pé ọ̀hún mu wàrà ṣe ìmáàmù fún wa nígbà táwọn tí ọ̀hún mu wàrà dúró ìmáàmù bẹ lẹ́yìn ìmáàmù bẹ wájú lòṣùgbọ́n àti wáyà àyẹ kò kò fẹsẹ̀ rìn wáyà ẹ̀mẹ́tọ́ dá wàhálà lẹ́yìn tó ń gbé àwọn ọkùnrin wọn bẹ nù jọmọ lè má mú lè má mú àtù oní ó sì kírun fún wa lóbi tí wàhálà ti ṣẹlẹ̀ ṣùgbọ́n láti àti ìwáyà kan wá wọ́n tó wà fọ̀ híhà bí àwọn ará rẹ̀ lóbi ni wọn kí wọ́n á lọ pin sí pèrò òun ò ní ṣe sọ láti. wọn ni ẹ ọkà pèrún fún wa nítorí pé ọkùnrin ló máa ń pèrún obìnrin kọ àwọn ìpèrún alákùlàhà obìnrin ó lè so ìmáàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ gẹbi Aisha radiyallahu anha ó ti so ìmáàmù fáwọn obìnrin gẹ́gẹ́ bí Ummu Salamata radiyallahu ha náà ti tètè lè fáwọn obìnrin ṣùgbọ́n ìjẹ́ obìnrin ọ̀ wá lè so ìmáàmù. fáwọn àjẹmọ́ àtọ́kùn bẹ́ẹ̀ nù wọn bí àbí fáwọn ọkùnrin nìkan eléyìí ìyapa. so apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bíi alimami ibn Jarir Tabari àwọn ní kò sí tó burú sí bá ti sílẹ̀ èyí tó ń wọ́rọ̀ kan ìtọ́ hàn ní pé ṣe lè má mú fún àti bàbá tí ń pèrún náà gbogbo àbúlá àgbogbo àti sinimá kékeré ló burú mẹ́. dọ́ọ̀ àwọn jùmọ̀ ó lò kọ̀ ọ́ tó pọ̀ jù rárá kò sí tó tó bẹ̀. irú ọ̀rọ̀ tó tó ẹgbẹ́ kò lẹ́ni lẹ́yìn ju èèyàn kan méjì náà lọ irú ẹ̀ làwọn òyìnbó máa ń fẹ̀ lójú láti lọ kéwòn obìnrin kankan aláìlú títì wọ́n ga lásán tí tí wọ́n á lọ fi sílẹ̀ máa ń mú láti sí mọ̀kànlá amẹ́ríkà náà ẹ̀ gbọ́ rí ẹ̀ gbọ́ rí láyé bọ́ọ̀lù ọ̀fọ́kùnrin àkọjá ti pọ̀ ó túbọ̀ àti mà tó náà garùn sọ yìí pé àwọn ti break record or happen even once so ẹyin mùsùlùmí sọ sọ pé ọkùnrin nìkan ọkùnrin nìkan ẹ bẹ́ẹ̀ sẹ́ wọ́n rò pé bí sọ́ọ̀tì lórí àwọn ọmọ ẹgbẹ́ aríwá bíbélì lọ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí mu bíbélì wọ́n sọ kó fi lè jẹ pàìtọ̀ àbí òye wa kò síbi sáà ti sọ àbí yóò ti kí náà kó sí wọ́n yí aríwá lọ sí ìrẹ̀ ẹ́ rí pé wọ́n fa ọ̀sán lẹ́jọ́ ní England náà àwọn Áfíríkà wọ́n fà á pé tí obìnrin di fín lẹ́nu fún Áfíríkà àwọn sọ dọ́kítírẹ̀tì fún wa dọ́kítírẹ̀tì irọ́ náà gbogbo ẹ̀ lẹ́yìn gbàtà kúránì ti dé irọ́ gbogbo ẹ̀ kójú yọ so àwọn aṣọ kóbìnrin kò lè ṣe kíní kan kò lè ṣe kíní kan kó kò lè jẹ́ archbishop nílùú Áfíríkà kan àwọn àwọn ọba tẹ̀kì wọn gbogbo ẹ̀ ò ọpẹ́ jù kò lè ti tóbi oṣù mẹ́fà lọ wọ́n wá yan obìnrin ní àpèṣọ wọ́n á ẹ̀yìn ẹ̀ ti fẹ́ gba wájú máa tóòtù Canterbury ní England lọ́wọ́ torí ń bẹ̀yìn àwọn sì ń yàrí sísìn obìnrin ò lè jẹ́ wọ́n á bi obìnrin ẹ̀ pé wọ́n là kọ́kọ́ ẹ̀ church archbishop lábẹ́ church Anglican láyé ó ní I'm very proud ó takò doctorate eh, Bible ó ní people need to come to compromisation and understand the fact that there are some circumstances. Ẹ̀rẹ́ ní kẹ́mẹ̀. Àwọn bùkọ́ àwọn ò. Circumstances yẹn lọ gáìdì ọ̀rọ̀ yẹn kì í ṣe gbogbo yẹn lọ́ba wí ìmúlá pẹ̀lú yìí. So nítorí ẹ̀ àwọn báwọn ṣe máa ń yarí má báìbù lọ́wọ́ wọ́n á ṣe ẹ̀yin náà yẹ kárí àwọn kan tẹ́tà láàrin tó ọjọ́ máa yarí ẹgbẹ́ gbogbo ní ọ̀sán yẹn wò obìnrin lẹ́tọ́ rẹ̀ fò obìnrin kìíní kéèmí ẹ̀tọ́ rẹ̀ fò wò. ṣé ẹ̀yin ní ìsìngbà rẹ̀ sọ pé kóbìnrin ọmọ wọ pátákó máa sáré pẹ̀lú lẹ́tọ̀ lẹ́fọ̀n. ẹ̀wẹ̀ tó tí wọ́n bá kóbìnrin fa. ètò mú káwọn obìnrin kan lamẹ́ríkà ní nǹkan bí ọdún ó ọdún mẹ́wàá ni láyé Clinton kó mú wọn máa sọ wípé wọn fáwọn lẹ́tọ̀ àwọn ó lé mẹ́wàá ó ọdún mẹ́rìnlá pé wọn kó àwọn lẹ́tọ̀ọ́ àwọn pé ẹ̀tọ́ wo ló kù tí wọn ò fi fún yín pé ibi tí obìnrin ti lè rìn òwò ibi tí obìnrin ti lè òfin kan wọn tó gbé jáde láìpẹ́ ìpẹ́ lè mú gbó ní àríjà àbẹ́yìn ọ̀gbọ́ lamẹ́ríkà New York and Washington kẹ́ lè mú gbó bíkíbi lẹ́yìn náà ọkùnrin kọ́ máa fọ́kùnrin obìnrin kọ́ máa fún obìnrin wọ́n ṣẹ̀ṣẹ̀ referendum ilé yẹn lọ. wọ́n á sọ nígbà yẹn pé ẹ̀tọ́ kan wọ́n fi ń dun àwọn táwọn bá lọ sún yìí kí ló dé tó yẹ kọkùnrin pátá nìkan wọn ní káwọn wọ tí wọn bá sùn yìí tí wọn ní kóbìnrin ó tún máa wọ kọ́mú ẹ dàpọ̀ ẹ̀wà wa wò ṣe eléyìí olómìnira eléyìí olómìnira aláìlójútì òmìnira ọ̀rọ̀ láìpẹ́ mẹ́ẹ̀ lọ́sítrélíà obìnrin kan wọ́n wà ní páàkì tí káàbùkù ti máa lọ gbatẹ́gùn ọmọ rẹ̀ wá ń ké ọmọ rẹ̀ ń ké ọmọ rẹ̀ ń ké ọkàn yọ ọmú ní jabala ọba gbé sọmọ lẹ́nu lójú gbogbo èèyàn sẹ́yìn bí ọmú lẹ́gbẹ̀ẹ́ gbogbo òbí wọn sáfi yọ ọ̀tá sẹ́yìn pé àwọn dara káàdì báwọn lẹ́nà àwọn kan burú nìkan lọ eléyìí sẹ́pẹ́rẹ́ ń lójú tiẹ̀ títẹ̀ ní pẹ́mẹ́ so oníwèé ìròyìn kan nínú wọn náà nípa ọwọ́ ajé àkọ́tù obìnrin yẹn nígbà tó gbọ́ mú sọmọ lẹ́nu nígbà tó ya fọ́tò rẹ̀ ọ̀ àgbèjáde nínú rẹ̀ nínú rẹ̀ tó lọ sí ẹ̀hẹ́ ọ̀rẹ́ rẹ̀ ó rò pé bóyá wọ́n sọ pé breastfeeding breastfeeding táwọn obìnrin ń ṣe o ibi masha Allah ó yẹ kẹ́yìn obìnrin yóò gbọ́ kẹ́kọ̀ọ́ ó rò pé jáde yọ òun nù ó wé ìròyìn máa ní ah, àwọn obìnrin ò ní tìjú níbo ni tìjú á gbà lọ́dọ̀ ọ̀pọ̀ nínú ọpọlọ káàbì tẹ̀lẹ̀ ẹ̀ ti ń kọ́ ìròyìn gan tó ní tìjú ìlò náwó débi ọmọ ọlọ́run tó tó fi yàn fọ́tò wọn á ní nípa nípa tìlóbìnrin kan ti ṣe báyìí tí kò yẹ káwọn obìnrin kẹ́kọ̀ọ́ lọ síbi pé kò yẹ káwọn náà yọ ọmọ wọn ní pátì wọn fi fìdí ọmọ ẹran tó ṣẹlẹ̀ gbogbo obìnrin ti jáde ní ní Australia bí wọn fẹ́ẹ́ ti prive àwọn ní ráìtì àwọn láti yọ ọmọ àwọn bí kíbi tó bá ti wà wọn ó pé mẹ́ta lọ lórí tọ́lọ̀ ọ̀làjú ló bá òmìnira ló bá òmìnira tó wá fóbìnrin torí tiẹ̀ náà pé lọ́ba ní yọ àwọn obìnrin wọn fún obìnrin ní ráìtì kọ òyìnbó fún ọ ní ráìtì kìíní kódà kò fọ́n lẹ̀. eléyìí jẹ́ ti ṣe jẹ́ Ummu Waraqa radiyallahu anha ó sì lè má mú fáwọn ará yìí ṣùgbọ́n ìtọ́jú dọ́gba nípa àwọn obìnrin ló ṣe ìmáàmù nígbà wọn tẹlẹ ìjẹbù ti ti dẹmẹ ó tún wá kù ìgbé tí ọkùnrin nìkan náà òun náà lè ṣe ìmáà fún jàmáà tó lóbìnrin bẹ́ẹ̀ni ó lè ṣe ìmáà fún jàmáà ọkùnrin tó lóbìnrin kò sí tó burú mẹ tí ọkùnrin wá lè dá nìkan ṣe ìmáàmù fún gbogbo jàmáà bìnrin eléyẹn náà inshallah kò burú inshallah kò burú lẹ́yìn tí wàá nínú àdéhùn Ubay ibn Ka'b láwọn obìnrin lé wa lánàá à ọ̀rọ̀ wọn àbùkàtà borí mi o wọ́n ti ṣe bí wọ́n máa kúrán ni àwọn máa kúrán ọ̀yá tẹ̀lé máa mú fún wa gbogbo jàmá òfin ti ni. wọn aláàdùn sọ̀rọ̀ wọ́n àti náà dákẹ́ kọ́ sọ̀rọ̀ wọ́n sì mọ̀ pé dídákẹ́ rẹ̀ ń kọ́ ọtọ́ kàti bá nàbì fọwọ́ sí ṣùgbọ́n àti fi hàn ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ ọ̀fẹ́sẹ̀ rìn àbẹ̀ lọ́n kọ́ mọ́ bò lẹ́yìn náà mọ̀ tọ́ ọjà ló ti jẹ́ mo rò pé kí n náà tó sí orí àsìkò tó lọ díẹ̀ àsìkò tó lọ díẹ̀ àbẹ̀ lọ́n bá wa ìlànà orúkọ rẹ̀ tó dára àti àwọn òròyìn rẹ̀ tó ga pé kó fún alágbòye tó péye nínú ẹ̀sìn wa wọ́n ràn wá lórí àti máa fi sáà gbọ́ yín sí wa ó ṣe ní àwíjàre rere fún wa. وما تملك على جوابه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله أكبر Thank you. ẹjọ́ wa ti lọ pẹ̀lú lẹ́sẹ̀ lẹ́yìn tó ti wọ̀ ó tún wá wọ̀ padà gbàtí èsì pé fífọwọ́ pa lọ́fọwọ́ pàbọ̀ sẹ̀ fún àlùwàlá tó ti káyìn fífọ̀ lọ́fọ̀ ẹsẹ̀ tàbí. Thank you ọba àti yọ ọtún bàjẹ́ nù. àmọ́ tó bá jẹ́ pé ó ti kọ́kọ́ wọ̀ lẹ́yìn àlùwàlà àlùwàlà ọ̀hún ajá tó fi kọ́ ó tún wá wọ̀ padà oṣù wa. Gracias.

kódà àwọn ọbẹ̀ fún ìyẹn máa kí ni wẹ́ẹ̀ ni yẹn kú. kò sí ń dókòrò kò sí ń dókòrò ọkọ ni pé ọmọ nínú àwọn olùmọ̀ ẹbí tí wà ní mọ́tàbí lè má mi má rí wípé kìí ṣe dandan kọ́ pé malik lọ ọ̀hún àti ń tẹ̀lé tó bá jọ ọmọ tó wá bí gbọ́dọ̀ sí náà kò ní ṣe lè má rí ẹni pé àyè tó ga làyè jẹ́ ìmọ̀tòjẹ́ ìmọ̀ wọn àyè kọjá pé ẹni tí wọ́n mọ̀ kàlábù ní láti ṣe ìmọ̀ wọ́n mọ̀ sọ pé ta ni kíni wọn àti náta tó ìdí táwọn sọ pé ọ̀tọ̀ wọn lọ́dọ̀ àwọn mọ̀dáàbí kò sí tó burú torí pé wọ́n ṣe lọ fún wọn ṣe lọ ọmọ tẹ́ ẹ bí gbọ́n náà ló fi ṣe òní nǹkan ká tó fi ṣe náà ọkùnrin àtòbìnrin tí wọ́n ń sọ̀nà tó fi wáyé gbọ́nà tí ọ̀dà àwọn lọ́sẹ̀ lọ. tó ń bá wa dá tọ́mọ ní kẹsàn ọlọ́run tó ní mà tọ́mọ gbogbo ẹ̀ kò sí tó ní ká má fi ṣẹlẹ̀ máa mú kò sí tó ní ká fi ṣẹlẹ̀ máa mú ọjọ́ bí. tòrọ ẹrù ẹsẹ̀ kan oníforí ru ẹrù ẹsẹ̀ lómi kálukú ní ọ̀dà gbé àríkùsọ̀. الحمد لله حديث تصور فيه تحادوا تحاكم ẹ máa fúnra yín lẹ́kùn ẹ máa fúnra yín lẹ́kùn yóò ti kẹ́ ẹ fẹ́ hàn ara yín àti ìsìn tó fẹsẹ̀ ní ẹ̀ túmọ̀ rẹ̀ sínú èyí tó bá fún yẹn lẹ́kùn yẹn fẹ́ hàn rẹ̀ tó bá bá fún lẹ́kùn yẹn fẹ́ hàn rẹ̀ àmọ́ kì í ṣe pé kẹ́ni kó gùn wọn nìkan láti kí wọ́n máa gbà tòbí tàbá àlùmọ̀ ẹ máa ẹ máa jọ fúnra yín lẹ́kùn òun ló ní ẹ̀mí fún fẹ́ fún ọ lẹ́bùn gbà tó fún ọ mẹ́jọ lọ láì jẹ́ pé wọn náà fi kankan fún tàbá àlà ẹ máa jọ múra yín lẹ́bùn bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ẹ jọ máa nífẹ̀ẹ́ ara yín gbà tí wọ́n bá ṣe dáadáa sí ọ fẹ́ràn rẹ tó náà bá ṣe dáadáa sán wọn náà fẹ́ràn rẹ ṣùgbọ́n ní ìdí sọ̀rọ̀ wọn pè ní ìbọ̀tò tẹ̀wà ìbá tó sọ̀wáàbù wà ẹ̀bùn pé mo fẹ́ gbẹ̀sán rẹ̀ ẹ̀bùn pé mo fẹ́ gbẹ̀sán rẹ̀ onígbẹ́ni tó ń gbà lásojú yìí ká tó wọ bọ́ọ̀sì ká tó ta sí màtá wá débi tí à ń lọ kòtò àbọ̀ sanwó pé abílẹ̀ ah, bílẹ̀ bílẹ̀ wọ́n ń retí pé wọn náà sanjọ́ kan tòun àdàtọ́ àtọ̀pàdé nu mọ́tò ìjọ kan èmi náà bá san ní ìsámá wọn lè fi pé wọn lọ kan wọn bá rọra san díẹ̀ nìkan babalaba náà mo ti lẹ ti san tèmi náà papọ̀ má tèmi dá ní òtún mi nìkan mọ san ọ̀dà síbẹ̀ ni òun ti máa ti pé ìwọ ó dé kó o lè gbẹ̀sà rẹ̀ ni eléyà wọn ń pè ní ẹ̀bùn pé màá gbẹ̀sà rẹ̀ irú rẹ̀ làwọn òbí máa ń ṣe ṣé máa fi máa ẹ̀rí pé gbogbo owó tí wọ́n bá fún un yóò rẹ̀kọ́dù ẹ̀ sórí náà. wọ́n lè ní orí mẹ́ta mọ́tẹ́ mo pàṣọ mọ́tẹ́ eléyìí five hundred lóko mi kíní kàbàtọ̀ ọmọ lóko mi pátọ̀ ọmọ lóko mi gbogbo ẹ̀ ní ọ̀hà. ẹ̀yin náà ṣe ń retí níjọ́tẹ́ yìí náà bá fi ti àbí ìyá tó ti lè bí mama àmọ́ ọmọ rẹ̀ bí ma ń lé ọkọ àbí ìyàwó ọmọ rẹ̀ bí ma àwọn tó sàn fún un tòótọ́ bá wá wájọ́ náà wọ́n máa sọ kí ló fún ọ lọ́dọ̀ ọ̀sán kí mi nì sòwúrú. eléyẹ wọ́n pè ní gígbọ́ tó ti tàwà gbogbo o àmọ́ kì í ṣe wà tọ̀dà. pàápàá jùlọ tó bá jẹ́ pé ìgbà tó wọ́n fún lọ́kàn ọ̀fẹ́ fi gba méjì fún ma. láti ètò òfurufú tó fẹ́ gbà ó burú kọ̀ dá. àmọ́ kì í ṣe pé ṣẹ̀rí àtàkùn tó máa jẹ́ pé púpọ̀ ló tún fẹ́ẹ́ fi gbà èyí ò tún á dà pọ̀ rárá náà lọ́dọ̀ tó bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀nà òfin wà látọ́mùnú pẹ̀sẹ̀kìtìrì mẹ́tẹ̀ẹ̀dì ogun yẹn lẹ́kùn tó fẹ́ ti gbọ̀pọ̀ tẹ́lẹ̀ ẹ̀dá máa màmá ọ̀gbọ́nlù màrún fẹ́ sọ́dá fọ́ wọ́n wá nù àti ìtìsá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àti ọ̀nà tó sọ pé gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú oríkèé ọmọ èèyàn lọ́jọ́ àyàlé lórí kókó tọ́ni rẹ̀ náà ní pé gbogbo dáadáa tó bá ti ṣe gbogbo dáadáa tó bá ṣe sàrà òṣùwọ̀n dáadáa ò lè jẹ́ dáadáa àfi kí sẹ́rí ọ̀pẹ dáadáa ìrìnkè mi nìkan ronú pé dáadáa lélẹ́yìí ní oṣù ti dáadáa ẹ mọ ẹyin táwọn àti táwọn òpin dáadáa ní bíyèsí dáadáa ní ìsẹ̀ ń kúnlẹ̀ fúnra yẹn òpin dáadáa kì í ti dáadáa ọ̀ràn lẹ́ńdá. tó gbogbo orú àwọn kan mi wà pé àtà ẹbí máa ń dáadáa ẹ̀sìn ti pípọ̀ dáa tọ́ bá dáa tíṣẹ̀rí àpò ìlú tọ́ dáa tọ́ bá ti sàrà àgbà. sani kata mbẹ ẹnu lásán lẹ́yìn àti fi ń pè ń kó sí ka gbòǹgbòǹ bẹ́ẹ̀ ni sunna ni pípẹ́ bá pè sọ́dá àti ẹ̀kọ́ tó sàkóso la. من واد حي على الصلاة أكبر كلا سقط فيكم بعد حي على الصلاة حي على الفلاح أكبر كلا سقط فيكم بعد حي على الفلاح فأنا أريد أن أقول لك أن أنا أريد أن أقول لك أن أنا أريد أن أقول لك ìdí inú tó fi jẹ́ pé ìgbà tí òbá ti ti gbòǹgbò kí ló tó sínú mọ́sídìí sí bọ́sítà kọlọ pé ìpè fún sọ̀dà wọ́n tún dúró lẹ́lẹ̀ lásán wá bí dọ́gba ìtumọ̀ manarẹ́tì tí wọ́n ti lására mọ̀tájì jù èdè wọn fi wọn fi mọtifáì àbí wọn biutifáì pé kí ni kí la fẹ́ fi ṣe ìtumọ̀ rẹ̀ ní pé lásìkò àti pé sọ̀dà ti bá tó lọ sókè yẹn torí pé bó bá ti lọ sókè sí bẹ́ẹ̀ lóhùn rẹ̀ ni ó ti jìnnà sí àwọn èèyàn aláǹfààní àti gbọ́ tó ń wí ju pọ̀ wá nílẹ̀ lọ ilé ìjọba. wọ́n ti béèrè wọ́n ti béèrè àti sọ pé wọ́n bá ṣẹlẹ̀ ń tọ́ ṣẹlẹ̀ sí kò béèrè àmọ́ kò tí ì ṣẹlẹ̀ eléyìí àmì dáhùn torí tá a bá dáhùn oríṣiríṣi nǹkan wà bẹ nínú tó tó lè má yẹ àbọ̀tí sẹ́lẹ̀ ẹni pé kò sí ìṣẹ̀lẹ̀ ní àwọn abéèrè náà. láti wá sí sẹ́wọ̀n wọ́n yóò tọ́ pé kí àwọn ọmọ aláìkọ́ ọ̀nà fún ọ̀nà mẹ́sáàgì fún wa tẹ̀kẹ̀ wọ́n fi wá gbọ́rọ̀ lọ fún òfin wọ islam kò sí wàhálà máa òwe wa wọ́n fi wá gbọ́rọ̀ lọ ṣé ẹgbẹ́ ọmọbìnrin kan ọmọ sùkúlù ó ní òun tẹ̀ lọ́ọ̀rì ọ̀kan wá sí mẹ́tìrìtì yìí kan dáadáa wọ́n á gbọ́dọ̀ tó kọ́ rẹ̀ lẹ́yìn kan bí. Hmm? kò ní ìkàtà pọ̀ wá níjọ yẹn torí bọ́ọ̀lù ọ̀sẹ̀ máa ń múra tó máa ń wọ jìlúbáàbù yẹn ó ló kú òǹdọ̀bà so wọ́n á wá sọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ òun yẹn jọ yẹn ọ̀rẹ́ wọn á lọ lọ sí akọ tó lè tó lè tẹ̀lé ọ̀rẹ́ wọn á lọ sí if you wish ó ní ló ń bá tẹ̀lé wa wọ́n sì wọ́n lu mọ́tíọ̀tì. àti wọn á gbọ́ nípa ọ̀rọ̀ náà gbọ́ nípa ìsìlá pé bí Islam ṣe rí ni láti gbà lọ sí ní interest kọ́nà ọba Islam rẹ̀ náà rọrùn láti lọ má fà àbí òye wa torí láyé sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ní Yemen nígbà náà ó ti di wọ́n wá sí sọ̀rọ̀ láti wá gbọ́ wọn bá nàbì ṣe fanfa nípa ànábì Ìsá ànábì ti sọ sòdodo fún wa tó ẹ̀yin rẹ̀ tó àyà kalẹ̀ pé tí wọ́n bá túbọ̀ ṣe fanfa lórí ilẹ̀ rẹ̀ sọ fún wọn pé ẹ jáde wá ẹ kó àwọn ọmọ yín lẹ́yìn àwọn ìyàwó yín ẹ̀yin náà má gbẹ̀yìn o àwọn náà wá jáde wá kó ọmọ lẹ́yìn àtàwọn ìyàwó wa àwọn náà ò ní gbẹ̀yìn àwọn àjọ ṣépè fúnra wa pé kí làánà ọlọ́ọ̀kọ́ máa dẹ́ tàwọn nù wa sẹ́yìn náà ti tán láti ṣe bá abẹ́rẹ́ ti tán wàláhì àti tán anytime gbogbo ẹni tí ọjọ́ ọmọlẹ́yìn bọ́ọ̀lù ti ń pe jésù lọ́lọ́ àbí ti ń pe lọ́mọ ọlọ́ àbí ti ń pe mẹ́ta lọ́kàn ọlọ́ àfi ọlọ́run ọba búra kókùrọ̀ ni wọn àfi ọlọ́run ọba búra yẹmí nánú mọ̀gàláwà ní ìbúra tó nípa jù bí wàláhì òkúrọ̀ ni wọn ẹni tó bá wá kó tọ́ làwọn sọnù wọn à ń retí rẹ̀ kọ́ yọjú ó kó àwọn ọmọ rẹ̀ jáde káwọn náà kó tiwa jáde ó mú ìyàwó rẹ̀ jáde kápá kápá àwọn tiwa náà jáde kọ́mọ́tà sẹ́yìn o àwa ti jáde tẹ́lẹ̀ náà káwá fi pàdé sí stadium káwá jọ sẹ́ẹ̀pì fúnra wa ìlànà ọlọ́ọ̀ kọ́ máa bá ẹni tó bá jókòó lọ́nu wa àwa lánàá bí ìṣẹ̀rù ọlọ́ọ̀ni dídá lọ lọ́n dà ọlọ́run ọba òbí mẹ́rin nìkan oṣù bí sọ́wọ́n ní ká gbàgbọ́ ni àbáwọn òpùrọ́ ọlọ́run ní inna mathala Isa inda Allahi ka mathali Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun ọlọ́run sọ pé qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa tí wọn mùsùlùmí máa ń ṣe èméjì ń pa gbogbo nǹkan yìí ó túmọ̀ sí pé òsì ní islam òun náà fi kí burúkú ni ọ. sọ tó bá dá ẹ̀ lójú kìí ṣe tí èèyàn máa bẹ̀rù sí ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ó ní tí wọ́n bá ní tọ́nà sọ irọ́ bá ní wọ́n kó tiwọn jáde yín náà kó tiwọn jáde wá sí pé òbí ẹni náà dáná wọn tó di láyà rẹ̀ tábàtì ni òní ni kó wọn jẹ ọdọ la àbí òye wa gbogbo táàmù tí wọn bá mọ̀ yóò bá wọn bí tó ti ga ni so inú mọ́sálásí là níbi sọ̀rọ̀ bá àṣẹ láti bá wọn ṣe fanfa yẹn ìgbà tí wọ́n sọ̀rọ̀ débi kan àwọn èèyàn yẹn wá sọ pé àsìkò àti sẹ̀sìn tàwọn náà ti tó wọ́n sì wà nù mẹ́sàgì rọ̀ṣù sọ̀rọ̀ bá àlùsọ̀ yìí so wọ́n kọ títí ibi táwọn ti máa ń sẹ̀sìn wọn bí ẹni ń pọ̀ pàpọ̀ sí àlùkíbìlà tiwa wọn sọ àbí kan táwọn tètè wọn mọ sí kẹ ẹ bí làwọn ibi tó pọ̀ tó ẹ̀wù bá nàbì sallallahu alaihi wasallam bó ti ṣe wà tó wọ́n tún fi wọ́n lẹ̀ wọ́n tún ṣe jágbàjàgbà wọn náà nù mẹ́sì gbogbo ẹ̀ nítorí kí wọ́n lè wá àti kìnnì kí wọ́n lè bá àgbà ìsà torí ẹ̀ la sọ pé ẹni tó bá fẹ́ wá gbọ́rọ̀ lọ má hà kò sí wàhálà kí ló wá ṣẹlẹ̀ gbàtà àwọn arákùnrin yẹn tó ń lọ wọ́n ní gbogbo àlàyé sànàbì ṣe fáwọn àwọn ò lè pè é oye sòṣùgbọ́n táwọn sábẹ́ sọ ni pé àwọn ọmọ àtàjẹ́síà owó ìtanràn wọ́n ti káwọn máa bẹ lórí ẹ̀sìn àwọn àmọ́ àwọn máa sanwó ìtanràn gbogbo wọn àwọn àrọ́mọdọ́mọ ló di mùsùlùmí lónìí. tọ́ bákan náà ànábì sọ̀rọ̀ wá àdìsọ́ náà nígbà lọ mú wa ibnu asad ó jẹ olórí àwọn èèyàn rẹ̀ káfíìn sì mú dé ní àtàwọn dé anábì ti pa ti sílẹ̀ káfíìrì ni o ẹ mọ̀ pé ṣé káfíìrì ẹ̀ sọ pé gbogbo rẹ̀ jànábà àbí jànábà plọ̀ ewé ni à jànábà torí kókòrò jànábà plọ̀ ni sọ wọ́n tún wá tó mọ́nu mọ́sálásí wọn ara ló kù sílẹ̀ anábì ò sẹ́bí gbàtọ́ rí ẹ̀dá wà ní ìpèpè lọ sí ẹ̀sìn Islam sẹ́wọ̀n ti bàbá ẹ̀ mẹsìkì olórí ni láàrin àwọn èèyàn rẹ̀ káfíìrì ọwọ́ àwọn mùsùlùmí wa àwọn tó má rò kó mẹ́tíláṣí ànábì ò ṣebí ìgbà tó ń rí ó ti wá rí táwọn mùsùlùmí sẹ̀sẹ̀ ilé wọlé bí ànábì lórí olóṣèlú ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah láì jẹ́ pé wọ́n kì í tó ẹni tó nà bàbá wa gbọ́rọ̀ lọ má kà àmọ́ máa bọ̀ wá má torí bí wọ́n ti kọ̀ńtọ́ọ̀tì dákun tó wọ̀ lọ. òkò yé ògbóló ìtẹ́ máa ń sẹ́nà sẹ́nà kọ́ káwọn ọmọ kíláàsì sẹ́nà fi rí àrò sílé mọ́ sẹ́nà fi rí àrò sílé kọ́ dá o ìkan kíláàsì lábùkù ni o wàhálà ìtẹ́ yẹn bá dé fún mi tí a ń serú ẹ̀ ni ó sì máa ká mi lójú. sísẹ́mẹ́ kíláàsì ọlọ́ọ̀ náà sì wọ́n á sọ ti bí ọ́ọ̀lù kan lọ́wọ́ get together. so báwo so àmọ́ wọ́n á dé pé ẹ̀kàn wọn á mú káfíìn mọ́nu mẹ́sẹ̀gì nítorí àwọn ọ̀tá ẹ má fi àbùkù kan ìsìlá ẹ lọ́ fàbùkù kan ìsìlá ẹ̀jẹ̀ òsì tàbí bá ń dé máa ń ṣe ń bò mí wọ́n nítorí pé mùsùlùmí àtẹ̀ntẹ̀sẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ ń bí sẹ́yìn tó bá di bẹ̀rẹ̀ oṣù kan àwọn lọ sàdún àsọ́ọ̀tì bẹ̀rẹ̀ oṣù tí ń bọ̀ mọ́sálásí á káàgbà. kí ló ti ẹ̀ dé náà tó ti dẹ́ka àwọn Yorùbá yìí àwọn ọ̀rẹ́ láàbù kátàdúrà lọ abẹ́yẹ òfurá bẹ́ẹ̀ ìkó sọ máa ń ṣiṣẹ́ ìjọba sọba lẹ́sìn ẹ̀ máa ń jà gan o wàhálà ẹ̀ ń jà gan pẹ̀lú àti ẹ̀ bá jọ wà lẹ́nu ṣe tó láwọn òní mọ̀ ẹ̀ pé ká máa pàdé àká lọ. ó tún burú ká sàtó abẹ́rẹ́ oṣù àbí ti pàdé oṣù ló burú lọ́nà tí ẹ̀dá làjá. gbogbo gbàgbọ́ àwọn òkú àrùn ó fi ewu kàn. january bẹ̀rẹ̀ wọ́n sàtó àti kí lọ́sàn àwọn pẹ̀lú january náà àwọn òkú àwọn òkú òsà àwọn róòmù tí wọ́n fi sọ àwọn oṣù wọ́n lè má nà lọ kí má mú kan láti ṣe fún àwọn náà gbogbo tàrà bá wọn máa fà wọ́n lè fi tó oṣù òkútóbà ti fẹ́ bẹ̀rẹ̀ Dog like, trouble, dog like, right.